Supporters of Sunday Igboho on Wednesday protesting DSS raid of the activist residence. A spokesperson for the protesters said they will march to the palace of the Olubadan of Ibadan land, Oba Soliu Adetunji, and from there proceed to the government house, among other places in Ibadan. Many youths and other agitators stormed the palace of Olubadan of Ibadan, protesting against the government over the DSS invasion and arrest of some people at Sunday Igbo's house, and putting them in an underground prison without allowing their lawyer to see them. The agitators also said, declaring Sunday Igbo. wanted is an act of infringing someone's rights because Sunday Igbo is not a criminal or a terrorist. He was just asking for his right as a citizen of Nigeria. Furthermore, some of the protesters are shouting Sunday Igbo release people that was arrested from the Sunday Igbo's house on last week Thursday, which is the 1st of July 2021. Likewise, they are telling police in Lagos State Command to release people that was arrested last week Saturday 3rd of July during their Yoruba Nation rally in Lagos State. This is the live update uh, from the scene of the protest brought to you by Araba TV, Araba Television. àṣeráàlì nínú Ìbàdàn àṣelé Oǹdó àṣelé Èkìtì àṣelé Ọ̀ṣun àṣelé Ògùn àṣelé Èkó Àkúrẹ́ gbogbo ẹ̀ àṣelé Kwara òsì tó ti fà wàhálà rí kí wọ́n á ní wípé wọ́n wá ń dìklẹ́ àti Sunday Igboho wọ́n tẹ̀ pé ọ̀daràn yìí láàrin ẹgbẹ́ kábíyèsí àwa náà mọ̀ ìtọ́jú òfin sọ̀rọ̀ ní pé àwọn ọ̀gá wa ti sọ̀rọ̀ gbọ́dọ̀ méje ṣùgbọ́n àwa náà máa pa ọlọ́pàá lọ nígbà ọjọ́ méje yẹn ọjọ́ méje yẹn ti pọ̀ jù láti gbé àwọn lọ́ọ̀yà lọ síbẹ̀ ọjọ́ kí àwọn lọ́ọ̀yà wà rí mọ́ ọ jẹ́ kó rí mọ́. ó ti tó ẹjọ́ ẹgbẹ́ ìhọ́ sọ̀rọ̀ nínú òṣìṣẹ́ rẹ̀ báyìí. ó jẹ́ máa di wàhálà tó bá ti kó wọlé ó ti di wàhálà báyìí. wákàtí ọjọ́ méjì péré abẹ́yìn bá wọn gbé gbèsè yìí lọ́ba lọ́ba ẹ̀ ti tọ̀ kábíyèsí o. lẹ́yìn wẹ́nẹ̀ẹ́sì tó ń bọ̀ rí wọn wàhálà gbogbo ọlọ́pàá tó bá wà. ẹ jẹ́ kéèyàn ẹ wá gan yí mọ́tò kò ní ìwọ ní ló jẹ́. Sorry àwọn dókítà tó ṣe pé bá ti dá ìfowó wa lè sùn kó má jẹ wọn lógún àwọn ọ̀fẹ́ yìí lábẹ́kẹ̀ lọ́wọ́ ẹ̀ṣẹ́ lórí orí tó kiri ajáde lè rí àdúgbò ṣe mọ́ ààrẹ jẹjẹ bá gbogbo lọ́wọ́ wa. Adúgbò Kristo wọ́n ní àgbà tó ní àgbàlagbà bá ní wọ́n ní àgbà tó ní àgbàlagbà bá dà agbafẹ́tàlá tágbàdà bá tágbàdà lórí ìlú bàbá ẹni tó kó bá yẹn ẹni òfin ní onígbà ọ̀nà ìyá lówó lábẹ́ òfin bàbá wa ní àdáyébá yé bá yé ọba yé bá yé yé gbogbo ọba bá yé yé ṣe ọba lọ́wọ́ ẹ̀jẹ̀ ó bá yé gbogbo ọba ti dé bàbá wa tí wọ́n lọ́wọ́ yé fún mi gbogbo ìwé àwọn gómìnà wọn lọ́wọ́ náà sọ́dọ̀ ọba tó máa ń darí wa bàbá wa ìṣèjì kí ìbéèrè ìyá yé ọmọ àwọn àwọn ọkọ̀ ìdílé yé kọ̀ ìjà fún wa olùbàdàn àwọn òṣèlú gbogbo kí gbogbo ń gbé Yorùbá kó máa kó bó ṣe lọ tó lẹ kí ẹsẹ̀ kó máa lọ bó ṣe lọ ẹ kàn fún ara a fẹ́ kí bàbá wa bá sọ̀rọ̀ gbólóògì mẹ́ta. ẹ jẹ́ káwọn èèyàn tún sẹ́yìn kí pírẹ́sì lọ sílẹ̀ ẹ là ẹ má sọ̀rọ̀ sí wọn létí ẹ jẹ́ kó sọ̀rọ̀ lọ́wọ́. ẹ má dàgbà wọ́n ní ẹ̀ní dàgbà àyà wọ́n ní ẹ̀dàgbà ẹ̀ní dògbó tó nítumọ̀ gbogbo tẹ̀ ń ṣe yìí kábíyèsí gẹ́gẹ́ bí gẹ́gẹ́ bí bàbá wọ́n ní bàbá fún ẹ̀mí rẹ̀ nù. kẹ́gbọ́n tó sọ kábíyèsí gẹ́gẹ́ bí bàbá gbogbo yín ọmọ kábíyèsí rẹ̀ jẹ́ gbogbo ẹni tó bá wà ń bàjẹ́ pátápátá ó wá láti Ìbàdàn ní òun ó wá látọ̀yọ́ ni o ó wá láti fẹ̀ ni o ògbómọ̀ṣọ́ ni o èkó ni o ògùn ni o wọ́n ní ọmọ kábíyèsí gbogbo yín jẹ́ abẹ́ olúbàdàn ni ó kálukú yín wà ohunkóhun tí ó bá ṣẹlẹ̀ tí ó kálukú ọba gbọ́dọ̀ mọ ààrẹ bàbá ní kí n sọ fún yín pé ìgboro kìí ṣe ẹni tí àwọn ò mọ̀ bàbá ní kí n sọ fún yín wípé ọmọ kábíyèsí òní Sunday Igboho jẹ́. Igboho fún èyí wọ́n bí tó fi eyín gbogbo ohun tẹ́ ẹ sọ pátápátá ní kábíyèsí kan ṣé ẹ rí ojú oorun nígbà tí ẹ sọ wípé ẹ̀ nígbà tí àwọn èèyàn wọlé nípa kábàá yín pé bàbá òun la fi lọ jí bàbá lójú oorun. ẹ̀yin náà sì dàgbà lágbà ọlọ́ọ̀ṣẹ́ ẹ̀ẹ́dẹ̀ẹ́dì wà ẹ̀ẹ́dẹ̀ẹ́dì tù ẹ̀ẹ́dẹ̀ẹ́dì tì ẹ̀ẹ́dì bá fẹ́ yọ kọ̀ǹgẹ́ ẹ̀ẹ́dì bá fẹ́ yọ sọ tó kọ́ lọ́wọ́. ẹ láà ní dògbò ẹ sọ tó máa ní dògbò fún wa. tí èèyàn bá dàgbà máa gbọ́